Assalamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuh. Ṣàlàfíà ni mo bá yín ẹ̀yin tèmi. Ẹ kú Jímọ̀ olóyin. Yes, I think this, this is my second or third uh, video today. Yes. Ṣé ẹ wà láyà tàlàfíà? Ẹ ṣeun, ẹ̀yin tẹ́ subscribe. Ẹ ṣé mo dúpẹ́ mo dúpẹ́ lọ́tún mo dúpẹ́ ló sí i. May God continue to help and bless you. Thank you always. Uh, hmm. Okay ọ̀nà tí mo fẹ́ ṣe yìí fídíò tí mo fẹ́ ṣe yìí mo fẹ́ kó jẹ́ pápápápápápápápápápápápápápápá mo fẹ́ fi ṣe ẹ̀yìn tì ní mo fẹ́ kó jẹ́ pápápá ṣóyè yín ok ẹ jẹ́ ká ṣí ẹ̀rẹ̀ báyìí ẹ jẹ́ ká ṣí báyìí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ séèyàn kan ó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ séèyàn kan ó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ ni à ń gbọ́ káàkiri ni wọ́n fi ń tó àwọn èèyàn létí wọ́n fi tó mi létí mo dẹ̀ rí similar one náà èèyàn kan náà fi tó mi létí mo wo bísímílà eh, tí wọ́n fi tó àwọn tayọjọ́ ń ṣe kínní wọ́n fi tó wọn létí èèyàn tó wá sọ́dọ̀ tèmi ó fi tó mi létí bẹ́ẹ̀ kò jẹ́ kò fẹ́ kí n sọ ní kulẹ̀kulẹ̀kulẹ̀kulẹ̀ bẹ́ẹ̀ mo wá fẹ́ ní mo fẹ́ fi mo wá fẹ́ fi kínní yẹn mo fẹ́ fi share experience ok eh, o ti náwó fóbìnrin o o ti náwó fóbìnrin o ti náwó fóbìnrin obìnrin yẹn o ti wá kówó rẹ̀ jẹ o ti kówó jẹ kò fẹ́ o lọ fẹ́ lòmíì ó wá ń fi tẹ̀yìn ó wá ń mọ invite lẹ́yìn tó ti fi ọkọ mi ẹ̀yin tèmi ṣó yẹ kíró èèyàn mẹ́ẹ̀ kó ánsà ẹ̀ ṣé ẹ̀gbọ́n kan tí mo sọ ó ti náwó fún obìnrin yẹn obìnrin yẹn kò kò wá fẹ́ obìnrin yẹn ti wá ní ọkọ o obìnrin yẹn wá sọ wípé kó mọ̀ bínú o kó jẹ́ káwọn pàdé ní ìsìn tó ti lọ́kọ kóun fi ara òun kóun fi ṣe compensation fún nísìn kún lẹ́yìn ìgbà tó ti lọ́kọ kò fún o nígbà kó tó lọ́kọ kò rí kò jẹ́ kí obìnrin yẹn kò jẹ́ kí ọkùnrin yẹn rí anything nípa ẹ̀ o àmọ́ gbà tó ti ní ọkọ ní ìsọ́wá ni ẹ kó wá o kó ń rí compensate ẹ̀ kó mọ̀ bínú o kó mọ̀ ṣe gbà o ó ti ná yàrá yòówó fún ìfà owó tó ti ná fún ìfẹ́ pé lórí bíbá yìí sí so èmi wá fẹ́ sọ yìí pé èmi wá ṣe advice ẹ̀ ní bíbá yìí o pé ìwọ tó orí rẹ bá pé ọmọkùnrin mọ̀ lọ áìdá nínú yàrá rẹ̀ ló ti pè ẹ́ onílé ọkọ rẹ̀ ló invite ẹ sí torí ẹ̀yin ọkùnrin míì káwọn fi gbogbo ẹnu sọ̀rọ̀ ni àbí ó ní kó wá bá òun ní hòtẹ́ẹ̀lì ibòmíì mọ́ lọ kódà mọ́ invite ẹ̀ fílẹ̀ fọlọ́run fi ọlọ́run kọ́ ṣé bí wọ́n mọ owó jẹ ni jẹ́ kí wọ́n mọ jẹ owó yẹn lọ jẹ́ kí wọ́n mọ jẹ lọ àmọ́ ẹ̀yin obìnrin tẹ́ ẹ̀ ní fẹ́ ọkùnrin tẹ́ kó owó wọn jẹ ẹ̀rà yẹn ti tán o tó dé bá ti kó owó ọkùnrin jẹ nísìnyí àá ó gbé píṣọ yín jáde o àwọn tó tẹ̀lé yín ní eh, eh, Facebook o àwọn ò fi àwọn tó jù yín lọ àwọn ò fi mú yín o àwọn ò fẹjọ́ yín sun gbogbo ayé o àtẹ̀tẹ̀ lórí bo ìyá yín àti bàbá yín àti ìran yín o ọkọ yín tẹ́ ẹjọ́ ń swindle àwọn èèyàn tẹ́ ẹjọ́ ń swindle àwọn èèyàn nílùú èyìnbó àti níbòmínà àbí nílẹ̀ wàyí tẹ́ ẹ̀ ń swindle àwọn èèyàn á gbórúkọ wọn jáde o bẹ́ẹ̀ bá náwọn ọmọ ní tẹ́ ẹ jẹ́ tẹ́ ẹ swindle tí wọ́n pè ní swindler maybe a gborúkọ àwọn ọmọ yẹn náà jáde if there is anything like that so that kọ́rọ̀ yẹn fi dùn yín ni ká fi sọ fún yín pé ìwé obìnrin tó bá wà ń bẹ̀ yẹn ẹ mọ̀ ṣe fún àwọn àpọ̀ ọkùnrin ó kì í jẹ́ padà síbi tí mo lọ kí táàmù tó lọ tí wọ́n tí wọ́n bá invite tí kankan ṣẹlẹ̀ sí ẹ̀kọ́ tí wọ́n gbá ẹ lóòka tó bẹ̀rẹ̀ sí ní wakọ́ watọ́ tó di dìdìrín nítorí pé wọ́n ti o ti kówó jẹ wọ́n dẹ̀ ń bẹ̀rù pé bóyá o ní information kan lọ́wọ́ wọn ò fẹ́ kó release information yẹn síta bóyá tó bá wá padà wá tó yẹ ká tẹ̀sẹ̀ pọ̀ kọ́ ò mọ̀ sí tí ọkọ lọ padà wá padà wálé unexpectedly tí wọ́n pè é ní afipábánilòpọ̀ bí ètò à ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí sìn hmm? àbí kí wọ́n sọ wípé ṣíṣe ni ó wá ṣe amúrọ̀bà nílé wọn ló wá jáde nílé wọn tí wọ́n ní nǹkan tó wá ṣe nílé wọn nìyẹn tí wọ́n arrest ẹ pẹ̀lú gbogbo owó tó ná tí wọ́n tún sọ ẹ́ di èrò ẹ̀wọ̀n báwo ló ṣe fẹ́ nífẹ̀ẹ́ sí i èmi ti rí rí tí máa kan tí boy àti girl kan tí wọ́n fẹ́ra wọn tí bàbá business man kan tó ní òun nífẹ̀ẹ́ gẹ́ẹ̀ náà tó sì já gẹ́ẹ̀ yẹn gbà lọ́wọ́ bọ́ọ̀ yìí bọ́ọ̀ yẹn yọ̀ǹda tọkàntọkàn ó fi gẹ́ẹ̀ yẹn kalẹ̀ fún bàbá businessman yìí àmọ́ bíi pé gẹ́ẹ̀ yẹn àti bọ́ọ̀ yẹn ṣe máa ń gbéra wọn bí ọ̀rẹ́ òun náà businessman náà wá sọra rẹ̀ di ọ̀rẹ́ bọ́ọ̀ yẹn gbogbo wọn wá sọra wọn di ọ̀rẹ́ bọ́ọ̀ yẹn ní ọkọ àtìyàwó wọn mọ̀ pé bọ́ọ̀ yẹn ọkọ àtìyàwó wa ní káwọn invite bọ́ọ̀ yẹn wọ́n wá invite ẹ o wọ́n invite bọ́ọ̀ yẹn pé àwọn ti di family friend kó kàn wá òun náà tí ò ní fúnra tó ní èrò lọ́wọ́ oníjẹkújẹ ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká mọ̀ fúnra ẹ jẹ́ ká mọ̀ kóra wa níjànú ní gbogbo ìgbà òun náà ló bá ló bá ọ̀nà invitation yìí ló bá lọ bá wọn àṣàdédé ó wà níta ó sì wà ní on visitation lọ́wọ́ ó kàn ní kó n jáde ni wọ́n bá pa wọ́n ṣàpá bọ̀bọ̀ ìṣà wọ́n kàn ṣàpá wọ́n wádìí wádìí wádìí ọlẹ́wọ̀n èèyàn tó pa ó wọ́n pa gbé ni o wọ́n pa gbé àmọ́ at the end èèyàn tó pa èèyàn mọ́ bá mi ká lọ ẹ mọ́ bá mi ká lọ Eh, so ìgbà tó wá ṣàyà tó yẹ yín business man yìí àti this particular woman wọ́n ṣàṣe ọkọ àti àwọn wọn lọ wọ́n di pé wọ́n bímọ ìgbà tí wọ́n bímọ ọmọ lọ bíi four years so wá happen pé family ìyàwó yìí olówó ni olówó ni family ìyàwó yìí bímọ aṣáàṣe rí gbọ́ so kò wá pẹ́ wọ́n wá ṣáà kidnap wọ́n wá ṣáà jí ọmọ ọmọ yẹn gbé ṣá wọ́n wá bẹ̀rẹ̀ sí ní béèrè owó lọ́wọ́ wọn wọ́n owó lọ́wọ́ ọkọ àtìyàwó yìí ṣá lọ́wọ́ businessman yìí àtìyàwó ẹ̀ wọ́n ṣàsanwó yẹn torí fámìlì ìyàwó yẹn olówó ni ọwọ́ fámìlì ìyàwó náà wọ́n ti gba owó wọ́n ṣàgádé owó yẹn àmọ́ ìjọ́ tí wọ́n lọ gbówó yẹn kalẹ̀ àwọn ọlọ́pàá wọ́n ṣiṣẹ́ dáadáa láàrin yẹn wọ́n ṣà àwọn àjọ ọmọ gbé yẹn wọ́n ká wọn mú wọ́n ká wọn mú ọgbọ́n ni wọ́n lò fún wọn ọgbọ́n ni wọ́n lò fún wọn wọ́n ṣàṣe ọlọ́pàá ṣiṣẹ́ takuntakun bẹ̀yẹn wọ́n láwọn pípẹ́ yẹn wọ́n rí wọn mú wọ́n wá kó wọn sí eh, CID wọ́n kó wọn sí police CID tó yẹ yín so ìyàwó wa ní àkóńtẹ̀ lọ wo àwọn tí wọ́n ní wọ́n kó àwọn tí wọ́n tí wọ́n jí ọmọ gbé kóńtẹ̀ lọ wò wọ́n wò bí wọ́n ṣe kó wọn jáde fún obìnrin yẹn kó rí wọn báyìí bẹ́ẹ̀ ni ìkan nínú wọn sọ wípé ah, ìyàwó ọ̀gá àwọn lélẹ́yìí ìyàwó èèyàn tó rán àwọn níṣẹ́ kó àwọn lọ jí ọmọ leléyìí ìyàwó rẹ̀ leléyìí ìyàwó ẹ̀ leléyìí ìgbà tí wọ́n àfẹ̀yìnwá àfẹ̀yìnbọ̀ wọ́n invite ọkọ arábìnrin yẹn pé ah báwo ló ṣe jẹ́ òun gan ìgbà tó ti bó ṣe fẹ́ lọ ó fẹ́ sá àmọ́ wọ́n tètè ra mú kò dé wọ́n ti sọ̀rọ̀ àdílé yẹn tó ti pé wọ́n wọnú ilé wọ́n ṣàmú wọ́n mú dé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ní gbogbo story ló bá tẹ́yẹ o ní story ibẹ̀ ní gbogbo ẹ ti fọ́nká òun ló rán wọn kí lọ jí ọmọ gbé nítorí kó lè bá a gbọ́wó lọ́wọ́ fámílì ìyàwó òun ló rán wọn kí wọ́n lọ jí ọmọ gbé eléyìí wítínẹ́sì awà ń bẹ̀ tá a mọ̀ tá a mọ̀ pẹ̀ òun ló ní kó lọ jí ọmọ gbé àwọn náà tí wọ́n á confess pé àwọn náà làwọn pa boy yẹn ní àdúgbò wọn ọkọ yìí náà ló rán àwọn so definitely ọkọ yẹn iṣẹ́ ibi tó ń ṣe náà nìyẹn ìyàwó yẹn ni ò mọ̀ ló lọ jump síbẹ̀. Si so èmi wá fi yìí mo fi ń fa ìwọlé títí àjọjọ tèmi àti ẹjọ ń fa ọ̀rọ̀ yìí látẹ̀yìn pé nígbà tí wọn náà tí wọn bá invite wọ ó lè jẹ́ pé ìyàwó ló invite ẹ ó lè jẹ́ pé ìyàwó àtọkọ gan wọn àwọn méjì wọn jọ invite ẹ tí wọn bá ti ṣiṣẹ́ ibi fi ẹ ń ṣé bí wọn tiẹ̀ pa ni tí wọn bá fi òkà gbẹ ẹ ò tún òkà àbílẹ̀ tí wọn bá fi gbẹ ẹ ò tún ó wà ẹ kóra yín níjànú o ti ṣeṣẹ́ ládá tó náà ẹ jẹ́ ká pé níṣẹ́ aládá mo fẹ́ kó o pé pé tíyàn bá ń rìn gan owó máa ń jábọ́ lọ́wọ́ èèyàn tó bá jẹ́ pé wọ́n wọlé tẹ̀ wá tí wọ́n bóyá lọ́wọ́ ẹ̀ ńkọ́ kàn wó bí one of those things irú obìnrin yẹn block ẹ̀ má jẹ́ kó kó bẹ́ẹ̀ block ẹ̀ jẹ́ kí wọ́n jọrí oṣù yọ̀ǹgì má jẹ́ kí wọ́n fi ìgbésí ayé rẹ̀ má jẹ́ kí wọ́n dàrú mo fẹ́ kó block irú obìnrin bẹ́ẹ̀ tó bá ń gbọ́ mi ọ̀dọ̀ wa ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo sọ pé màá wá fi advice àwọn èèyàn míì irú àwọn obìnrin tó fẹ́ kó bá yín wọ́n ti gbowó lọ́wọ́ yín wọ́n ti lọ fọ́kọ̀ míì wọ́n wá invite yín ẹ mọ̀ wá ẹ̀yin náà block ẹ mọ̀ invite wọn títí wọ́n ti tán síbẹ̀ yẹn nìyẹn àmọ́ wọ́n wá jìyẹ wọ́n jìyẹ wọ́n jìyà wọ́n jìyà olè tí wọ́n tí wọ́n ṣe yẹn àmọ́ tó bá yẹ pé ó bá ti bẹ́ẹ̀ tó sì dájú wọn tinútinú àmọ́ irú àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn ó yẹ yóò fi ẹjọ́ wọn lé Ọlọ́run lọ́wọ́ torí o lè ṣèkà tán kó tẹ́jú rẹ̀ kalẹ̀ kó jẹ́ owó èèyàn o wá rò pé àwa bẹ̀bẹ̀ at the end of the day ẹ wà swindle èèyàn yẹn àtọkọ yín ẹ swindle èèyàn ẹ mọ lo àwọn obìnrin torí pé ẹ rí pé àwọn ọkùnrin míì wíìkì pẹ̀lú obìnrin ẹ wà lo àyàwó yín ẹ mọ lo àwọn girlfriend yín ẹ lọ́mọ fi gbowó lọ́wọ́ àwọn ẹlẹ́ni ebẹ́ ti gbọ́ wọn pé àti mẹ́kọ̀ wọn lamẹ́ríkà ní London ní Kotonu ní Saudi ebe ti gbọ́ kò rí sí ṣé wọn mọ ròyìn bí wọ́n ṣe tọ́ọ̀fù ní Saudi sí bí wọ́n ṣe rówó wọn ní Saudi ṣé wọn ròyìn fún yín ẹ ṣó yìí sì ní ibi tẹ́yìn náà wà Eh, bó ṣe nàìjíríà lẹwà bó ṣe ghana ni bó ṣe togo lẹwà ni ṣó easy láti mú èkó owó ẹ wà wọ́n fẹ́ sún ìlú èèyàn ẹ fẹ́ mọ lọ ọpọlọ òṣìkan ẹ fẹ́ mọ fi gba owó lọ́wọ́ àwọn èèyàn kò sí ní tó jọ ìwọ tó bá find the one thing tó rí pé o ti lọ kó sínú o lọ fẹ́ fi fún sínú àwọn èèyàn gaskiya agbójú ẹ̀ jáde agbójú ẹ̀ jáde ìwọ ọmọkùnrin yìí tí wọ́n ti swindle ẹ̀ yáfè ó bá lọ́pọ̀ ti yáfè ó ti dáa mọ́ visit anybody don't invite anybody jẹ́ kó tán síbẹ̀ ẹ bá fẹ́ fẹ́yàwó ẹ tọpa ẹ fẹ́yàwó lọ́wọ́ àwọn tó wà responsible ẹ ní káwọn tó wà responsible àwọn family yín àwọn tó yẹ kí ojú wọn wọn ò lè sá lọ àwọn tó jẹ́ pé wọ́n bá yín bìnjú kí àwọn ọmọ yẹn lẹ́yìn tó bá yín wádùn wọn fínífíní tó mọ visit wọn yín náà sanwó visit o ẹ mọ sanwó in fact àwọn obìnrin yẹn kọ́ ló yẹ kẹ́ mọ sanwó fún àwọn tó máa mọ́nítọ̀ ìyàwó ìyàwó yín yẹn níbi ẹ̀yin wà lọ́nà jíjìn ẹ sì fẹ́ yàwó sínú ọ̀nà jíjìn àwọn tó máa bá yín mọ́nítọ̀ obìnrin yẹn ló yẹ kẹ́ mọ sanwó fún kó yẹ kẹ́ kàn mọ́ sẹ́wọ́ yín bọ́nzá bọ́nzá bọ́nzá owó yìí sì láti rí This is on point by two, using my words to help others. Bye for now. Ẹ ṣé gan